ظالمين ويجب الشرع ومن يقنط من رحمة ربه إلا الظالمون Ìbẹ̀rẹ̀ tí ó bá ń jásàn níbi ìṣẹ́ ọlọ́run ìṣe ìṣẹ́ta ẹgbẹ́ òṣèlú. Thank you. ìwà ìgbà Thank tí ẹ ní ọ̀rọ̀ mi pé ọmọ ọmọ ó lè jọ ayé àkókò ẹ̀ lè Wow ìlà ọ̀hún lòdì lọ sí ọ̀dọ̀ àwọn ìjọ ẹlẹ́ṣẹ̀ àwọn àjọ oníbàjẹ́ àwọn afúnibàjọ fẹ́ẹ̀ wọn àti lòdì ní ìlú bí òun náà ní ìmọ̀ṣẹ́ ìdí àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn lọ sọ̀rí àwọn ẹlẹ́kọ̀ọ́ ti fi hàn. Yóò tí wọ́n sọ pé ìlànà òfin ìlànà ìdàpọ̀ òmùgbò ní.

pamọ́ láti lọ ṣe wọ́n ìdásùwò àwọn làwọn àjọ yìí nà. Ìlà ààrẹ yìí ti nà rẹ̀ lọ́wọ́ àjọyọ̀ Àwọn àjọ yìí náà ti jẹ́ àmẹ́wàá lò. Lẹ́yìn sọ́ra, àmàlẹ́ tí wọ́n ti rí ìlà ààrẹ lọ́wọ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn lórí òmìnira إني نولع إلا آل لوط أما تنزلي فعلا أما نسمعني آل لوط إنا لمنجوهم أجمعين أما لا تجد وقتا إلى الله كما بكسنا فعلا قولوا آل لوط بدي في سمارة أردو قولوا آل إنتباوه ani tó gba mọ́jú àbí àfìlà ẹ̀rẹ́kọ̀ ilà amza tó gba mọ́jú àbí àfìlà ilà àlàbẹ̀ gbọ́dọ̀ àlù kí ló máa ń sọ̀rọ̀ ẹgbẹ́ sọlá tó bẹ̀rẹ̀ ní àtàwọn wí أنا اللهم صل على محمد وعلى آل محمد. يقولوا آل جوان بي، وعلى آل محمد. وبارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم دول آل دول آل دي àwọn akẹ́kọ̀ọ́ máa lọ sí alùpàá ni àwọn ẹbí èèyàn àwọn ará èèyàn ó mọ̀ sí bàbá tuntun yẹn ọ̀gbìn ìlà ara rẹ̀ àwọn tí ò ní là àwọn tí ò ní fáwọn darí àwọn náà ní ààlà ni ó túmọ̀ sí àwọn fáńdì àwọn tí a ń lọ lọ. Wọ́n ní gbé tó sì ní áàdì lórí àkọsí áhàdì. Áhàdì ni àwọn ẹgbẹ́ yìí. Áhàdì ni bí àwọn náà ń ta Àwọn tí wọ́n tẹ̀lé ẹni. àwọn tí wọ́n jà pa yálà wọ́n jẹ́ nínú ẹbí àwọn oníṣẹ́ nínú ẹbí. ìdí nìyẹn tí ọ̀kan nínú àwọn onímọ̀ wọ́n sọ pé ààrùn mùsùlùmí ó ń kà bá òun ilẹ̀. àwọn ààrùn àtẹ́bí àwọn mẹ́rin ni àwọn tó ń tẹ̀lé ìlànà àtẹ́bí. من الأعراب والسودان والعجم yálà tó jẹ́ lárúbáwá ni. وبين عوام رجال جميعا وقلنا عن عقاب عن الله كما الصلاة أمامنا الصلاة على محمد وعلى آل محمد كان محمد إذا سؤال كتب مسيرة عن بركة النبي هذا ما يحدث تدور القرآن في هذه العادة ولا نتبت يد أبي لهب أقول هذه الدنيا أما النبي صلى الله عليه وسلم إنه يجي عند الفاصل صلى الله عليه وسلم وبعد النبي صلى الله عليه ثم كنا رضي اللهم صل على محمد وعلى آل محمد في آل بقى مسلم في الدين عدد عن صدوة أقول يقول سؤال في آل أنت في وفي آل محمد أتلا بدون مسلم أسرع أو أدوى أو أدوى أو أدوى omi ìrìn àti ìjọba ń ṣe àfọláṣà nínú ọ̀nà fọ́nmẹ́ àtúntàfà àfọ̀fúnra wa ni àtúntàjọ àfọ̀fúnra wa náà bẹ́ẹ̀ ọlọ́run sọ́ni alẹ́ àkọ́kọ́ ọlọ́run màtàlá tó fọ́nà yìí wà á lẹ́ àárí yẹni wà á àtìbá rẹ̀ àti àwọn tí wọ́n súnmọ́ àwọn ọmọ fọ́nmẹ́ tí wọ́n tẹ̀lé àná ẹgbẹ́ àwọn tó fọ́nà yìí àwọn ìyàwó ẹ̀ àwọn ẹbí ẹ̀ tí wọ́n dábàá fún nínú àwọn ọ̀nkú ìṣẹ̀lẹ̀ náà àwọn kọ́ọ̀tù ìṣẹ̀lẹ̀ náà kò sílẹ̀ lójú ohun tó ń gbẹ́jẹ́ àwọn ẹ̀kọ́ àti gbogbo mùsùlùmí ó tó fún wa rẹ̀. ọlọ́ba wa ní àwọn aláìsà sọ pé bọ́ọ̀lù nígbà òfin náà ìyàpọ̀ mùsùlùmí ní ọlọ́mọba náà wa lọ sọ́dọ̀ àwọn olùkọ́ tiẹ̀ láti lọ́ọ́ fi ẹ̀jẹ̀ wọn nílẹ̀ ààrẹ ìlú àwọn tí ìyàwó bí ṣe olóyìn àwọn ààrẹ ìlú kí ni aṣọ ara mi fẹ́ àwọn tó wá dá àpá wọ́n ti ká ní wọn lójú ìnà àlọ́mọ àwọn ìdúró kò sá àwọn aláìsàn ti dùn wọn pátá ìlà ìlà ìlà pátá ìwọ là ìdúró ìlà ọ̀rọ̀ àtàwọn àfìyàwó àwọn ìdúró lójú ló lè máa. قدرنا إنها لمن القاصرين àmàlẹ́kà ní lẹ́yìn àwọn àti wàlú ìsìnkà lẹ́gbọ́n tó wà ní kádàrá ó ti wà nínú ètò ọlọ́mọ ọba ó ti wà nínú ìdájọ́ ọlọ́mọ ọba fàlùfàdà rúnà àlùfàdọ̀rọ̀ fàlùfàdà rúnà àlùfàdọ̀rọ̀ àyè fàdọ̀ yìí wàkàtà kùnà ó ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́mọ lórí ó ti wà nínú ọmọ ọlọ́mọ ó ti wà nínú ìmọ̀ sí ọlọ́run ilé ìyàwó àtàlù alówó bàmí ní ọgbọ obìnrin yóò wà nínú àwọn tó jẹ pé àwọn ò máa fàtìlẹ́yìn àlùbọ́ ọjọ́ ìyáàmì ìgbà àti tí gbogbo èèyàn bá lọ ẹni tó bá ṣẹ̀kùn ní àlùbọ́ ọ̀rọ̀ tó lọ bá jáde nínú mọ́ṣáláṣí yìí ẹni tó kù tí ò jáde tó wà ń bẹ̀ náà tó yẹ fọ́ bá ẹni tí ò gbọ́ pẹ̀lú ìgbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni. إنها لمن المرسلين يوانا بوالوت يجو صدي من البارو ومن بيجو أنه سيدي موفا سيدي nígbà tí a ní Lúùtù nígbà tó bá jáde nínú àwọn tó jáde kò ní sí nínú àwọn tó wọn látara ìjáde yìí ló padà bẹ̀ sí ló fa àwọn níbi ọ̀rọ̀ káwọn ọ̀sán máa ń ṣe àlàyé fún wa. Gbígbé àdúgbò ìrọ̀rọ̀ yìí, ó ń bèrè lọ́wọ́ àmàláyé. Gbígbé lẹ́yìn tó kẹ̀ jẹ́ bèbí, kí ni ìtàn tí ìdòkú máa dára bẹ̀rẹ̀? Àmàláyé kan ti pé ọlọ́wọ́n bá ń wa lọ sílùú Anúwàlú. Anúwàlú sì ní àléébù sádà. Ó jẹ́ ìdùnnú áàfin Ibrahim ó jẹ́ ọmọ brọ́dà àdúrà nínú gbogbo ẹbí àdúrà ìsọ̀rọ̀lì gbogbo àyè sàdáàmù nìkan ni ó gba ìsìláàmù ìlú gàpù pẹ̀lú nẹ́tíwọ́ọ̀kì ìsọ̀rọ̀lì àdéhùn máa sàdáàmù tó mọ̀ pé òun wá jẹ́ ọmọ fún brọ́dà àdúrà ìsọ̀rọ̀lì brọ́dà àdúrà ìsọ̀rọ̀lì nìyí òun tiẹ̀ ìjẹ́ mùsùlùmí. ọmọ rẹ̀ mùsùlùmí pẹ̀lú ìgbà ìsìláàmù pẹ̀lú ìbọ̀rún ìṣe sọ́ra. ìwà máa wo nínú àwọn ọlọ́mọ bá wọ́n bá wá sọ lóòótọ́ yìí tó wá sọ lè jọ àwọn onítàn wọ́n ní pé àdúgbò àdúgbò àrùn ìṣẹ̀lá níbi tó ti ṣayé tó lẹ́yìn àìsàn tó ń pèlè ṣàdó yẹn ó bẹ ní orílẹ̀-èdè ogun ní jọdá pẹ́ẹ́sì ní jọdá títà àgbà ẹ̀kọ́ ní kò tó parí ìṣẹ́ náà ní ààyè wa. inú ìyàgbọ́ mi ibẹ̀ ni àmẹ́dùwà lóko àlẹ́sàdá ibẹ̀ ló ń gbé. àmínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n sọ pé irú òfin títà àwọn èèyàn ń ṣe ẹ̀yà àmẹ́dùwà lóko láti pèsè sódóòrì. náà ti sí ìlú ìṣàkóso gbogbo ṣàbú olóògbé ìlú tí àwọn ọkùnrin àti ọkùnrin wọn ti ń sọ̀rọ̀. eléyìí wà lọ́sẹ̀ tó ga tí wọ́n ṣe lẹ́yìn àìnígbàgbọ́ ọmọ ọmọ ọ̀sán náà rẹ̀ náà. àdúgbò ìtọ́rí àwọn ẹ̀kan fún ní òru ibi àwọn lọ pa ìlú ṣàbú wọn pa nítorí ìbàjẹ́ tí wọ́n ṣe nítorí àìnígbàgbọ́ ni wọ́n fà nítorí àìsàn ní lóòótọ́ àmì ìjọba. Náà àwọn àbàlàyé ti dé ní ìlànà ọ̀sán. Ọ̀dọ́rùn-ún àìsàn lẹ́nu ìjọba ọ̀bìnrin. Wọ́n ń pè ìyàwó rẹ̀ ní ṣùgbọ́n ìfẹ́ láàrin. Nítorí pé oṣù àdínà kádàrà oṣù àdínà ìdìbò ọlọ́run nípa arákùnrin yìí nígbà tí àwọn èèyàn ẹgbẹ́ wa lóòrùn àwọn wọ́n dàgbà fún nígbà tí wọ́n jáde kúrò nínú ìṣẹ̀lẹ̀ náà bàbá máa jẹ́ àtàlẹ̀ bí ìṣẹ̀lẹ̀. Ọlọ́ba nígbà tí àwọn òṣìṣẹ́ ọlọ́mọba ti ṣe àwọn aláìsàn nígbà tí wọ́n ti wá bá àmì ìwà lóòkè. نعم قال إن فرعون أنا كده كنت بقول إنكم قوم منكرون ẹni yọrí àmọ́ ni àdánimọ̀ àmọ́ ojú orí nà. Ọ̀ọ́lù ọ̀ọ́lù bẹ́ẹ̀ ni. Ìgbà wa fún ọ̀nà ìdí ìrẹ́kà ti máa káàkiri sí ìyàtọ̀. Nípa àwọn ènìyàn rẹ̀ ní tí wọ́n di ìyàtọ̀, ní tí wọ́n pè jọ́ orí ẹ̀ láti sọ̀kalẹ̀, orí ẹ̀ láti wá náà. Wọ́n á dáná ní àákẹ́ bí ìrẹ́kà.

وإنا لصادق torí pé olóòtú ló làwọn jẹ́. wàá tó di ààrẹ kàtẹ́tẹ́ máa ń nà lẹ́yìn. tó bá ti di àkókò kan ní òwò kan láti taratara láti kíákíá pẹ̀lú àwọn ará ilé rẹ̀ wàá tẹ́lẹ̀ àgbà ọ̀hún kó o dẹ̀ máa bọ̀ lẹ́yìn wọn. wàá láyé ìtẹ́kùtù. ẹni kankan ò gbọdọ̀ máa wọ̀ ìyẹ́wọ̀ ọ̀hún ibi tẹ́ ń lọ ní tẹ́ máa wò wà ń bọ̀ ayé tó ẹ máa tẹ̀síwájú níbi tó lọ́pàá láti tẹ̀ àwọn onímọ̀ tafsir والتاريخ wọ́n ní sọ́nà bá wá ṣẹ̀tọ́ tó máa lọ ọmọ mi lè ṣáà tẹ́tẹ́ bá ti tó òdúgbé àtiwọ́ àtàwọn ará rẹ àtàwọn olùtẹ̀lé ọlọ́run tí wọ́n gbà fún ẹ ẹ ìgbọ́dọ̀ máa yẹ káàkiri ẹ máa tẹ̀síwájú níbi tí ọlọ́run àràbàrà tó bá ní láṣẹ ìkẹ́ máa lọ. nítorí ìyẹ́ ó padà jẹ́ àwọn àjọ ni ẹ̀yin ẹ jáde kúrò nínú òun ẹ máa lọ síbi báyìí ẹ lọ dúró síbẹ̀ ó lè bá àtẹ́tẹ̀gbà tí ọlọ́run bá fẹ́ sọ̀kalẹ̀ ní sọ̀kalẹ̀ lé أخرج الإمام القرطبي رحمه الله تعالى من جنون وصوليتي قوم مبترون أي ملائكة يتخيلون ليلة عن لا عن لأمور مدانة الرحيم ومن يعلم الحقيقة أنا ليس سواء ومن يعلم الحقيقة gẹ́gẹ́ bí àti ìṣẹ̀lẹ̀ aṣọ ọ̀pọ̀ ọ̀hún àlẹ́ ìwọ̀nsẹ́ńdá lẹ́nu tẹ́tù àti tìjú ìwà bá ẹ̀fọ́ àti ìdáàmú. bẹ́ẹ̀ kọ́ àti sọ́mọ ọ̀hún àlẹ́ ìwọ̀nsẹ́ńdá bẹ́ẹ̀ sọ fún wa pé ìbúrẹ́ ìlú. àmì tó ti káàmù ṣàbára àbẹ̀yìn wọ́n jẹ́ ọ̀dọ́ wọ̀rọ̀ àti àmì ó sì rí pé àwọn èèyàn tí wọ́n wáyé wọ́n jẹ́ àwọn ọmọ ìwà ọ̀dọ́ ni wọ́n. وليوا فخاف عليه من فتنة القوم أنا الوالد وأنا خايف ìtúnà àwọn ọ̀dọ́ ọ̀hún tó dé pé ọkùnrin ní máa ń bára wọn ṣe yéésù máa ń mú wọn tó dé pé báyìí ló bá ti wá padà wọ́n ṣe wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n ní pé ọkọ̀ òmù ìtàrú ìlú wa yóò gba bẹ́ẹ̀ ní ṣe wá yìí. yóò gba yín mọ̀ kẹ́ ẹ mọ́ lọ kó sọ́wọ́ وانا اقول تفاصيل في اول بلد الناس من كانوا فيه لا تقوى بل جئناك بما كانوا فيه يصابون إن كانوا على عندي نفسهم Tem que assumir um uma debater. Não, eu fui irônico. تولد منافقا أي يشكون أنه نازل بهم هو العذاب nígbà táwọn ìwà ló ti sọ pé ẹni máa ń ṣe ìjọba rẹ ìyá ọlọ́run ọba ó sún náà ọlọ́run bó fi ẹ̀bẹ́ àwọn aláìka wọn sọ pé ìyá tó ń fà dé òkú wọn kọ́lọ́ wọn kò jẹ́ tó bá ta òkè ẹ̀ ẹ tó bá jẹ́ olùdarí ìyá yẹn náà lámú wa tó bá rí bẹ́ẹ̀ wá àtẹ̀yìn náà ká tẹ̀lé ìfàṣẹ òdòdó lámú wa wọn bàbá bá yẹ ẹ̀yìn àlàáfíà ó ti àwọn míì nínú àwọn onímọ̀ sọ pé alhaqu bi adi aya bimana alhaqu bimana alhaqu. lójú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba olódodo ni wọ́n ti wà àtẹ̀yìnẹ́ta bìlà àwòrán wà àtẹ̀yìnẹ́ta bìlà àwòrán bá a ṣe wáyé ìyàtọ̀ lọ́n ti jẹ wọn àti wá pẹ̀lú ọlọ́run ti àjẹwà o. wọ́n ní alhaqu òdodo tí àwọn aláìsàn náà mú wa oní ẹ̀mí ọba tí ò ṣe lórí wọn wọn ni wọn ìnà ẹ̀sọ̀ bóòlù tó kí àwa ta wá yìí olódodo ni wá olódodo ni wá ìyá ní sí aláyà sí rè kí a pa wọn rẹ a fi àwọn ọlọ́run jẹ wọn wọn ní òdodo la àwọn sílẹ̀ ọ̀sẹ̀ ó bùnà pé nìkan tí wọ́n sọ fún àdúgbò àti bàwọn yìí wọ́n tún rí ìdíje pẹ̀lú àdúgbò àdóso abẹ́ẹ̀kọ́. إذا قلت إنا جئناك بالحق إنا أتيناك بالحق أنت موافق وجود يعني بالعذاب إذا ما قلت àsìkò yẹn ti kọjá kánàtó àlù tó máa ṣẹlẹ̀ fáwọn àgbẹ̀. Ṣé ìfẹ́ ti bọ́? Wà nínú ẹ̀ lásán rẹ̀. Ó ti di dandan. Ní ìjọta amúwá yẹn, amúwá òní ni wọ́n mọ̀ pé òdodo lọ́rùn tó bá rí bẹ́ẹ̀ fà á fòrò dé ààrẹ fífa ìlú lẹ́yìn jẹ́ bó ṣe wá ní àwọn asúwà mú iná lọ hàn bọ̀ nítorí àsìkò àmì ìṣẹ̀lẹ̀ ọlọ́run asúwà mú bẹ́ẹ̀rù sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà fífa ìlú lẹ́yìn pé ó yá àtiwọ́ àtàwọn èèyàn rẹ̀ ẹ̀já ìlú ìdí àgbà wà nílùú ẹ̀bọ̀rọ̀ yìí wà nílùú أتباعهم ما سلمه لي وأن أي كن من ورائهم لئلا يتخلف منهم أحد فينال أصحابه يورثوا كل مسوات ومواقع لي ثم بعد ذلك nínú àwọn jàmá rẹ bóyá owó yà lọ nìkan tí ó bá rí gbẹgbẹ náà fi yà jẹ bá fẹ́ sọ̀kalẹ̀ lórí àwọn alábòsí àwọn tí wọ́n ti di alábòsí àlejò láti àkọọ́lẹ̀ wọn sàfẹ́ nínú àdéhùn ìyáwó àìsàn wọn lọ́wọ́ wọn tẹ̀lé àná. كان هو محمد صلى الله عليه وسلم يبدو جيش من الكعبة فإذا كانوا بيداء من الأرض يخطف بأولهم وآخرهم. أنا بني أعلم wọ́n gbèrò láti lọ jagun láti lọ ja kábà lónìí láti lọ wó lọ rọrùn láti lọ ṣe àwọn tí wọ́n ń fi hàn níbẹ̀ àwọn tí wọ́n ti sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ láti lọ tí wọ́n ti ta láti lọ dalé ọlọ́run. Bẹ̀yìdá kánú bẹ̀yìdá sábà tí wọ́n á dé bẹ̀yìdá wọ́n ní bẹ̀yìdá òyì ààyè kan láàrin mọ́tà àti nàìjíríà. Bẹ̀yìdá kánú bẹ̀yìdá nàìjíríà sábà tó dé àyè ìdáhùn àyè yẹn jẹ́ àyè tó jẹ́ tó tẹ́jú tí o sì jọba mẹ́. àrẹ mi tó bá ti dé àyè yẹn yóò ṣàkóso àwọn àyè yìí wà á rẹ̀. láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹni àkọ́kọ́ bẹ́ẹ̀ni ìgbẹ̀yìn gbogbo wọn parẹ́ ọlọ́run ní sílẹ̀ lánàá tó ti di wọn. ìyàwó ìṣòro bí ọmọ àyìnbá ìdàkúndé oníyàwó sọlọ́lọ́ kéèpà yóò ṣàkóso àwọn àyè yìí وآخره وفيه أسواقه ومن لبسه كل مشروع وكل مشروع àtẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn wọ́n fi máa sọ àpò tó sì jẹ́ pé àwọn tó gbé pé àwọn kan ń tajà láàrin wọn àbáwọn tó gbé pé àwọn òkè ẹ̀mọ́ bí wọ́n ń àwọn ọmọ ibi tí wọ́n lọ tẹ̀ tó wà tẹ̀ bá máa tó jọ wọ́n yẹ wo political rally. àwọn tó ń wà ní political rally ni àwọn swag. sẹ́mọ̀ pé kò ń ṣe gbogbo card carrying members ló wà níbẹ̀ àbí àwọn tó ń kàn wá wòran ọmọ ń fi ọwọ́ tàwa níbẹ̀ ọmọ ní gbúgbúrú à ń bẹ̀. ìyàwó ìgbà ni bóòlù ó ti pa wọ́n rẹ́ wàkíyìn aṣọ àkóhùn mọ̀mọ́ rẹ̀ ìsàmì. àwọn tó jẹ́ pé àwọn kan kún jọ ni àwọn ò lára wọn. bọ́ọ̀lù lọ́wọ́ ṣe kàn án na ànábi wa sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ ànábi yóò sáfù bí ọwọ́ ìlú fún àṣẹjù ti ti wọn yẹn ló fi hàn wá pé ìgbà ní ló àwọn olódodo àwọn ẹni ahọ́n ìyá lè mú wa ó ẹ̀kọ́ yìí ni ọlọ́run wá ń fa àná ju adóòtú tó wà tẹ́lẹ̀ àtìbá ọ̀ ìwọ máa bọ̀ lẹ́yìn ìwọ máa bọ̀ ní ẹ̀yìn tó ṣe bí yẹ́pẹ́yẹ́pẹ́ máa ń ṣe Siempre hay un problema sexual. Había hasta más como que nítorí pé tí àwọn òbí bá ti ń kàn látòkè pẹ́pẹ́yẹ ìgbọ̀jẹ́ kó wájú lòún kọ́mọ sí ó ti rá àṣà mi fún wọn kí ni ó ṣe yóò pakuru mọ́ àṣà àtọ́ka ọ̀. ṣùgbọ́n adìẹ tó kọ́mọ sẹ́yìn ní tiẹ̀ ẹ̀ṣẹ̀ àwòdì òní ìwé ìyá àti òní ìwé ìyá àti ẹ̀ ọmọ adìẹ náà làwòdì máa ń dé nígbà tó ń kọ́mọ sẹ́yìn àwòdì yóò ti balẹ̀ yóò ti gbọ́mọ lọ káàdì ẹ̀rọ tó ti dún ẹ̀kọ́ ọdún gbogbo wọn. ọlọ́pàá anábọ̀ra lóòótọ́ ọlọ́pàá kọ́ lẹ́kọ̀ọ́ wà tẹ́lẹ̀ àgbà ọ̀sìn. àwọn tó fẹ́ sùn jáde sí ọwọ́ ìyámọ̀ba àwọn máa bọ̀ lẹ́yìn wọn ní ẹ̀kọ́ wà rẹ̀. ẹ̀kọ́ tó bí ọmọ tí ń sáré tó ọmọ tí ń sáré ìwé kèé sẹ́yìn wa ni ó ti máa fẹ́ mọ̀ lọ́sọ̀ ọ lè gba sí ìdè lọ́dún iwájú ló ti jẹ́ ìmọ̀ wọ̀n bọ́yà. nígbà tí bá mú dé bẹ́ẹ̀ ó ti dé ní ìwé ó ti dé ní ìtura náà á ní fà ní ẹ̀fẹ̀. náà sọ ní bẹ́ẹ̀ bá ti ṣe tán àbí òfẹ́ kan bẹ́ẹ̀ ọlọ́run wọn ló wà sẹ́bi àgbà rẹ̀. àfọ wọn ni fún mi wà ìwọ wà lẹ́yìn wọn kí ọlọ́wọ́ ọ̀sán ọ̀sán àti bí máa ọ̀sán yẹn náà làwọn àgbà tó máa gbé ìyá ọlọ́wọ́ bá yóò lọ sí ṣe nìyẹn. منكم أحد طبعا التكأمن ودر ما وعون ẹbí ìwà náà sọ wọn ní tá a bá báwọ jà ní àárọ̀ ọdún máa. Núhù Alìsìn Kìfàád lè dídì òkè sẹ́yìn rẹ̀. wọ́n ní tọ́nà bá fi pọ̀ fún wa pé wà láyé ìtẹ́tù ní ìfò àkà kéyìn kankan nínú ní kó mọ̀ máa wò káàkiri oníkíni lè dídì òkè sẹ́yìn kan lè tẹ̀ra mẹ́rin wọ̀yẹ̀tàbá àjò anilkọ́dìyà kẹ́ẹ̀tù jìnnà sí ìlú tọ́lọ́ fẹ́ parun yìí kí ni àkókò ọdún yẹn ìlú tàdúrù kọ́bùlà fàyè kó tó di pé ìdíje tán fẹ́ fi pamọ́ rẹ ariwo tán fẹ́ fi pamọ́ rẹ kó tó sọ̀kalẹ̀ torí pé ìdíje ìgbà káwọn mọ́ kódà káwọn náà jẹ́ mùmí níbi bẹ́ẹ̀ lọ ìdíje yẹ òkú ń ṣe lásán lójó ìgbàdo òdodo tí ò bá tètè kú òun bẹ́ẹ̀ tó lọ padà padà sùn. ìlànà ìgbà sọ̀rọ̀ wa àrùn fún àrùn ìyàwó àìsàn ọ̀bì ọlọ́ àǹkà obì àná ìsìn àná òun lẹ̀ wà fí kó dọ́dọ̀ àwọn ẹni rẹ náà lẹ́bi ní náà ìgbà kẹsọ̀ alukọ́bẹ̀ tó bá ti di pé ìbàjẹ́ bá ti táwọn ẹni bá ti pọ̀ jù ẹ̀wọ́n tó lọ́ba sùpánù ọ̀tọ́ lákòóso àwọn ọmọ ìkan nínú àwọn ọmọ ìyá wa àbúrò wa dáadáa tó wà lórílẹ̀-èdè Jordan tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn àjọ ń sọ̀rọ̀ bíi two weeks ago wọ́n sọ ń gbéra kò ni wà láyà àwọn ọmọ ìjà nàìjíríà ó ní òun fi ọlọ́run wa búra òun fi ọlọ́run wa búra láì fi pẹ́ẹ́nì tẹ́tẹ́ wà nínú ilé tó ń ìjà àrùn ilé tó wà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀sùn ọ̀gbọ́n wọ́n sọ pé àwọn kan secondary smokers secondary smokers àwọn secondary smokers yẹn tìǹtìǹtà tó ń bẹ níbi èyí èyí kéèyàn èébì ìṣìdá àdánwò ní sáré nìkan ajẹ́kọ̀ọ́. àná òlàpọ̀ fi iná sọ̀lẹ̀ ó kéèyàn ti ní ìṣìdá kéèyàn ti bẹ̀rù. ìtàn àlà béèyàn bá ní bùkátà tó fẹ́ gbọ́ ní gáràjì sọ́dọ̀ yóò máa tó jẹ. àwọn ibìkan wà nílùú Ìbàdàn lọ ẹgbẹ́ tí a bá kọjá níbẹ̀ ìsọdọ̀ kéèyàn máa fara àtàtà àkókò mọ́ èyí ó fi mú kó lẹ́yìn ò bá tiẹ̀ tọ́ o lẹ́nu lóṣù eléyìí àkíyèsí wà lóṣù ibi gbogbo nǹkan tó bá yẹ kí èèyàn ṣọ́ra fún kí èèyàn ṣọ́ra àwọn onígbà tó ṣe é wọn ní ọlọ́run bá fọwọ́n láṣẹ pé kí wọ́n náà rùjẹ́ ní ilé máa dùn ní sọ̀rọ̀ náà lọ eléyìí ẹ̀kọ́ wà lóṣù nínú sọ̀rọ̀ rẹ̀ wọ́n nínú làkọ́ rẹ̀ nínú ìjọba jẹ́ pé kákan kò wọlé lẹ́gbẹ̀ẹ́ kan tó jẹ ó jẹ ìjọ tó wúlò olódodo wa náà ní ẹ̀kọ́ tí àyà ń kọ́ wa ọmọ ẹni pé omi kánú sí ká mú ara kí n tó pọ̀ sí i ní ìjọba bá ti fẹ́ ṣe omi kánú sí i. nínú ìfúta wọn Yorùbá máa ń sọ fún tó lọ sí i wọn sọ wọn ní arákùnrin kan wọn bẹ ti jọba wọn wá ní kó lọ mú ìpìlẹ̀ ẹ̀tù wá àbí ṣé ìpìlẹ̀ ẹ̀tù náà nìgbà wálé wọ́n bá nǹkan lọ mú ẹ̀yẹ ẹ̀tù wá. wọ́n wá ń káàkiri ta ló lẹ́wọ̀ ẹ̀tù ta ló lẹ́wọ̀ ẹ̀tù. nígbà tí arákùnrin wa tó dọ́dọ̀ ẹ̀ tó ní ẹ̀wọ̀ ẹ̀tù ọbẹ̀ nìyẹn fẹ́ ẹ̀sẹ̀ lóyún ẹ̀ka rẹ̀ àtọ̀lọ̀ afẹ́mọ́ ọ̀la. wọ́n tó tébù kan wọ́n sì ní gbogbo àwọn tó fẹ́ dòlè yìí ẹni tó bá ti rí èwe ètò lórí yóò jọba arákùnrin wa tó bá dé ọ̀dọ̀ ẹlẹ́wẹ̀ ètò ẹ̀rọ alágbádá ẹ̀mọ̀ fún jẹ́mẹ́ta ẹ̀ǹdẹ́ bá bá ọ arákùnrin ọ̀rọ̀ bá mi ọ̀rẹ́ bá bá sanwó ní bá ń bu yẹn nífẹ̀ẹ́ wọn yà pẹ̀lú ló ń bá dé ó bá wọn jẹ ó bá wọn jẹ kí n jẹ bàbá ẹlẹ́kọ̀ọ́ jẹ́ rí yìí ẹ̀jẹ̀ rí wéré ọba náà ó sì bá ní bí yẹn ẹ̀dá kò yẹ kó bàbá wí ẹ̀jẹ̀ bí ìgbà tí ẹ̀ bí yẹn ẹ̀jẹ̀ rí bí yẹn. òun àti bàbá àwọn ọmọ fẹ́ bẹ̀rẹ̀ yẹn bá tẹ̀sẹ̀ dá ẹ̀wú ẹ̀sùn ní ìlú mi bàbá bá bọ́ lé yóò dẹ́wù ẹ̀sùn lé ara àbí lọ́wọ́ ẹ̀sùn jẹ́ bàbá ẹ̀dá kò tún bá wà ń sọ̀rọ̀ bàbá ní ìlú tó bá wá lèlè tí wọ́n ṣe lọ́wọ́ yìí. Iná pé níta bá bá wá dé ẹ̀rá àti náà. Níta bá bá wá òde ẹ̀rá máa kọ̀ bí. Nínú ètò gọ́ọ̀mù ẹ̀ fún wa, ọmọ tí ó mọ̀ bá ṣe ní ẹgbà wa ti tiẹ̀ ló pọ̀ jù bẹ́ẹ̀ ibùdó wa kà àpẹẹrẹ ibùdó wa kà àtúbẹ̀ ẹni sọ̀rọ̀ lójú wa sínú Madina ẹgbẹ́ màmá ni gbogbo ẹ̀kọ́ tó kọ́ ìlú Madina ni ọlọ́run ti ṣe ní alálùbáríkà ọlọ́run bò fún un mọ́sálásí àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam lòún ti ṣe ìjà ọlọ́run dà fún mi pé ìdájọ́ mọ́ mọ́ ìjọba ló fi ń ṣèlú ó pàtàkì bí ìjọba náà ní. arákùnrin àbúlẹ̀dùn wa àbò òun á lè ó wà níjòkó ojú àṣọ níjòkó ní arákùnrin tó bá ń pariwo níta ló bá ń kéde ẹ̀yìn ará Màdínà erin tẹ́ ẹ̀mọ̀ erin lákàtà abú ó ti wá ń ta ọ̀ erin ti dé o erin ti wá ń pa ọ̀. àwọn ará si ma máa ń na irin ẹ̀rọ̀dá nínú ẹ̀yàn ọmọ ẹ̀ta ma mọ elephant ta ló ti lọ zoo tó tẹ elephant òun àdúgbò mẹ́wèé náà àwọn ará màdínà ha ọ̀gbẹ́rin ẹ̀sìn náà sọ pé erin ti wà ti Báwo ni Kẹ́ni kan sọ pé President elect pé kọ́ńtà rẹ̀ ti bà sí ibi ẹ̀yìn ọ̀dọ̀ aláàjì wa. Àwọn ẹ̀ Tinubu táwọn yàrá ti dè. Báwo ni wọ́n ṣe gbèdé lọ sí ibi àti ọ̀rọ̀ ìlú? tó lásán wá fún ọkọ̀ wá fún àbúlé wá àtúntò. máma ló kún tóbi wà á fi mú wa nínú àwọn asọ́nà ewu wọn náà rí ní ilé ìjọ. inú wa àbùsọ̀ tó lè lábọ̀ nílé ìṣúra mi. ìgbà tí mo ń bọ̀ àníyàn mi ni pé mo fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ máa lè ní ìṣúná àwòrán nínú ìjọ. nǹkan méjì ló wà responsible fún nǹkan tí nínú àbùsùn lọ àrùn èyí tó tóbi jù ń bẹ oníkùú tó bá láti rí fẹ́ ló bẹ́ẹ̀ ìfẹ́ lẹ́sẹ̀kì ni pé owó kì í ṣara àmọ̀ ìdí náà eré kì í ṣàjèjì ìfẹ́ tó èyí tó túmọ̀ sí ni pé gbogbo nǹkan tí èèyàn bá sì lọ èyí máa ṣe akẹ́kọ̀ọ́ yẹn náà bẹ̀rẹ̀ àwọn táwọn lọ wo ní táwọn dìsáàbù àwọn dìsáàbù pé kán lọ sí àbí. ó ó erin yìí ṣe ìmọ̀ mú ìdùbà. tó ní táwọn yẹn bá ń ṣe táwọn yẹn ń ṣe ìtàn nígbà míì bẹ́ẹ̀ bá ní tó ṣe ẹni yẹn lè má ṣe nítorí pé òun rí pé òun ti bẹ̀ lọ. ká mọ̀ wọ́n ní wo ẹni tó fún àkàrà òun lè ní ìdùkà àtàkùn náà lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ìgbà ìwọ̀n bá fún ẹni ìṣẹ̀lẹ̀ omi tí nàbà ní tí làákà ìfà ẹtí làákà ìfà kú kì í sábà rọ pẹ̀lá mi nàbà rọ tó ẹlòmí nìkú ẹlòmí ẹlòmí ẹlòmí táwọn yàrá ti ń sáré bọ̀ títí báyìí wọn náà kà máa sáré tí ó fi lọ sùn onídó pé kí ló dé wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà táwọn yàrá sáré yìí bẹ́ẹ̀ bá kàn ń sáré lọ ẹ mọ̀ bóyá bíi tí ìtàn yẹn lọ forí sọ ìdè náà máa ń sáré ẹ bẹ̀rẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ sùn ti bẹ̀rẹ̀ kárọ̀. àlùmọ́hìn ẹ̀kọ́ tó wà nínú ìdúnà wa tó sọ fún àánú wa lóòtù wípé wà tẹ́bi àgbà ọ̀rọ̀ bàbá rẹ̀ wọ́n máa tẹ̀lé wọn bọ̀ lẹ́yìn làwọn síwájú wálé ẹni tẹ́sí sí ẹni tẹ́sí kan nínú yín tó mọ̀ máa rò lè dé níbi lọ wọ́n mú bò ha yìí tó máa rò wọ́n. ẹ máa lọ sí tọ́lọ̀ ọ̀pá ńlá kan. abdullahi bin abbas rọ́bẹ̀ làán kó abbas ó ní tọ́lọ̀ ọ̀pá ńlá ṣe òun náà ní ṣáà lọ́ba ní kò máa ṣáà. ẹ máa lọ sí ilẹ̀ ṣáà. eléyìí ẹ̀kọ́ níwọ̀n àbá sáà lè mẹ́nu bá nínú ayé àyè. ọlọ́ba ń sọ fún wa. صلى الله وسلم على نبينا محمد ان شاء الله تبادل الامر مثل جامد وعدو بلغ مصالح صلى الله وسلم على وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته